kọkànlélógún ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí í lọ bẹ̀rẹ̀ ìsìn pẹ̀lú àdúrà àdúrà ọpẹ́ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí í dúpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó fi fún wa tó tún jẹ́ kí a rí ọjọ́ karùn-ún kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe agbára wa kì í ṣe okun wa tí kò bá ń ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú tí à ń rí gbà ní gbogbo ìgbà ẹ jẹ́ ká dúpẹ́ fún Olúwa wípé ó fún wa ní okun kò jẹ́ kó sú wa kò jẹ́ kó rẹ̀ wá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lọ gba àdúrà ọlọ́run ó dúpẹ́ ẹ ṣé olúwa torí pé ìwọ ni ọba tó ń ṣe alpha àti omega wa èní ni ọjọ́ karùn-ún tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà ìwọ ló tún mú wa rí ọjọ́ ìní ìwọ ló ń fi okun kún okun fún wa ìwọ ló ń fi agbára kún agbára fún wa ìwọ ló jẹ́ kó rẹ̀ wá ìwọ ló jẹ́ kí òyì kó kọ́ wa òye ojú ò gbé wa inú ò mú wa ìwọ ló jẹ́ kẹ́nikẹ́ni kó wà ní dùbúsílẹ̀ àìsàn ọlọ́run ó ṣeun ọlọ́run àdúpẹ́ níwọ̀n ìgbà tó tilẹ̀ jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iná tí ò tí ì ju ọjọ́ karùn-ún lọ a ní ìgbàgbọ́ pé a ti ń rí ẹ̀rí ọlọ́run àdúpẹ́ ó ṣé olúwa ẹ wá tẹ́wọ́ gbọ́pẹ́ wa amọ́pẹ́ wa amúyìn wá àwa yìn ọ́ lógo a ò lè dá ohunkóhun ṣe bí kò ń ṣe ìwọ ọba alágbára gíga lẹ́yìn rẹ kò sẹ́lẹ̀ nínú mẹ́ọ̀ ìwọ la gbójúlé ìwọ la gbọ́kànlé ìwọ la fi gbogbo ìgbàgbọ́ àti ìrètí wa sí lọ́dọ̀ à ń wá ní gòjòjúmọ́ láti wá máa wá ojú rẹ ọlọ́run bẹ́ẹ̀ la sì ń bẹ́ẹ̀ pàdé ọlọ́run ẹ ṣé ẹ tẹ́wọ́ kẹ́ ẹ gba ọpẹ́ wa ẹ wá tẹ́wọ́ kẹ́ ẹ gba ìyìn wa ẹ ṣáà ní nínú ohun gbogbo ẹ ní kí a jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ ọlọ́run á ti wá torí pé àmọ̀pẹ́ ti gúnlẹ̀ dè wá àmọ́ ọpẹ́ wa ni o ọpẹ́ la wá fi pàdé yín ọlọ́run ẹ wá tẹ́wọ́ kẹ́ ọpẹ́ àti yín wa ní orúkọ jésù kristi ni àmọ́ ọpẹ́ wa. bíbélì ni a kò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká máa béèrè fún oore ọ̀fẹ́ ní ká máa rí ẹ jẹ́ ká lọ tẹ ọkàn wa bá ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ torí mo ń gbogbo tí a bá máa ṣe ní èní tí ẹ̀ṣẹ̀ bá ń dí wa lọ́wọ́ tí ẹ̀ṣẹ̀ ń bẹ ní ọwọ́ wa a lè má rí ìdáhùn sí ìbéèrè ẹ jẹ́ ká bá ọlọ́run sọ pé gbogbo ohun gbogbo tí mo bá ti ṣe tó ti kùkùnà mọ́ òfin rẹ̀ tó ti jẹ́ bí ẹ̀ṣẹ̀ níwájú mi nínú ọwọ́ èyí tí mo mọ̀ tí mo dá èyí tí mo ò tirẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kí ọlọ́run kí ó ṣíjú àánú wò mí kí ó dáríjì mí àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ nínú ọ̀rọ̀ nínú èrò nínú ìṣe nínú ìhùwàsí wa ní nígbà tí láti ẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbàdúrà yìí pàápàá gbogbo ohun tó a bá ti ṣe tí àwọn ọlọ́run ò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni olúwa dáríjì wa ẹ̀ṣẹ̀ àjogúnbá ni ẹ̀ṣẹ̀ nídìílé ìbàbá ẹ̀ṣẹ̀ nídìílé ìyá ẹ̀ṣẹ̀ ìrandíran ni ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó sọ pé ó béèrè bàbá ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ títí dé ìran kẹrin ọlọ́run bàbá má má jẹ́ kí n jìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí mi ọlọ́run wá dáríjì mi ohun gbogbo tí olù olùfisùn lè máa fi sùn káàkiri ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ pé ọlọ́run ṣíjú àánú rẹ wò mí àánú ló lè ṣe o ọlọ́run dáríjì mí ọlọ́run dáríjì mí oní gbogbo òtítọ́ wá dàbí ìtàkìsẹ̀ ẹlẹ́gbin níwájú òun ṣùgbọ́n tí a bá tọrọ tí a bá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa ń rí ìdáríjì gbà ọlọ́run wá dáríjì mi ní èní ohun gbogbo tí mo fẹ́ tó kó wá sí iwájú rẹ gẹ́gẹ́ bí àníyàn mi má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ọwọ́ mi kó dènà rẹ̀ gbogbo ohun gbogbo tí mo ti ṣe tí mo ti kùnà ògo rẹ olúwa wá fi ẹ̀jẹ̀ rẹ wá fi fọ̀ mí mọ́ wá fọ̀ mí mọ́ wá fọ̀ mí mọ́ wá yà mí sí mọ́ ní orúkọ jésù kristi ni a gbàdúrà ohun tí a ó fi gbàdúrà lénìí ní ó jẹ́ ọjọ́ karùn-ún jẹ́ ìsọdi mímọ́ sọ di mímọ́ níwájú Ọlọ́run nítorí pé hmm, tí a ò bá jẹ́ mímọ́ kò sí bí a ṣe lè ṣe é a ní láti jẹ́ kí gbogbo ohun tó ń jẹ́ tiwa kó jẹ́ mímọ́ nínú ọkàn nínú ara nínú omi nínú ẹ̀jẹ̀ gbogbo ohun tí à ń ṣe kó máa jẹ́ mímọ́ mímọ́ mímọ́ ní òní àti wá bá ọlọ́run ẹ wá tọrọ fún ẹ̀mí mímọ́ ẹ̀mí tí ń sọni di tó ń yani sí mímọ́ kí ọlọ́run kí ó gbé ẹ̀mí náà wọ̀ wá ní ọjọ́ tèmi tó jẹ́ pé gbogbo ohun tí a ó ṣe tó bá ti jẹ́ pé èérí ẹ̀gbin wà nínú ayé wa kí ọlọ́run kó wá sọ wá di mímọ́ ní èní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í gbàdúrà fún ẹ̀mí mímọ́ ẹ̀mí ìsọdi mímọ́ ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ọlọ́run alágbára gíga mo bẹ̀bẹ̀ fún ẹ̀mí rẹ ẹ̀mí tí ń sọni di mímímọ́ ẹ̀mí tí ń yani sí mímímọ́ ẹ̀mí tí ń tún ọkàn ẹni ṣe ẹ̀mí tí ń jẹ́ ká dúró ṣinṣin níwájú rẹ ẹ̀mí tí èèyàn ò kì í fi ọmọ tí ó máa ta dànù pé kúrò níwájú mi wọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀mí tó ń múni ṣe rere ẹ̀mí tó jẹ́ pé gbogbo ìlànà àti òfin rẹ ohun gbogbo ká máa ṣe ẹ̀mí tó ń múni ni a ti máa ṣe nírọ̀rùn ọlọ́run wá gbérú ẹ̀mí bá wọ̀ mí ní ọjọ́ tèní olúwa yà mí sí mímọ́ ní orúkọ jésù kristi olúwa wa ìwé orin dáfídì orí fifty one ẹsẹ̀ ìkẹsàn-án sọ pé pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí o kí ìwọ kí o sì nu gbogbo àṣedédé mi nù kúrò dá àyà tuntun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dúdúró ṣinṣin ṣe sínú mi má ṣe sá mi tì kúrò níwájú rẹ kí o má sì gba ẹ̀bùn ẹ̀mí mọ̀ rẹ lọ́wọ́ ẹ sọ di àdúrà bí olúwa sọ olúwa wá dá ìyà tuntun sínú mi ọlọ́run dá ìyà tuntun sí mi mi má ṣe ṣá mi tù kúrò ní iwájú rẹ ọlọ́run wá ṣọ́ mi di mímọ́ ọlọ́run mi wá kà mí yẹ ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi àánú ló lè ṣe ẹran ara ò lè ṣe gbogbo ohun tó ń ṣe ẹran ara tó ń jẹ́ kéèyàn máa kù sínú ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ kéèyàn máa rìn nínú ẹ̀ṣẹ̀ ohun tá a ti sọ pé a ò ní ṣe tá a tún padà kí gbogbo ẹran ara náà kó máa kú kí ẹ̀mí ọlọ́run kó gbé wa wọ̀ kí agbára ọ̀kọ̀tun kó wọnú wa láti lè máa ṣètò ọlọ́run láti lè máa ṣe ìfẹ́ rẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa láti lè di mímọ́ a ó máa fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wa kíka ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo gbígba àdúrà ní ìgbà gbogbo wíwu ìwà mímọ́ àti pípé ní ọ̀nà rẹ̀ pípé ìsọ àti nísọ òdodo ní ìgbà gbogbo sọ pé gbogbo ohun gbogbo tí àkàsílẹ̀ yìí tí ọlọ́run sọ pé ká máa ṣe bẹ̀bẹ̀ fún àdúrà bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run pé kó sọ́ di ìrọ̀rùn fún wa láti lè máa ṣe àdúrà ní orúkọ Jésù gbogbo ohun gbogbo tó lè sọ ní di mímọ́ yìí Ọlọ́run bàbá wá sọ di ìrọ̀rùn fún mi Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe má jẹ́ ó ní mi lára láti lè ṣe má jẹ́ ń kú sínú ẹ̀ṣẹ̀ má jẹ́ ń padà síbi èbí mímọ́ ohun gbogbo tí o ti gbà lọ́wọ́ mi tí mo ní òní ṣe mọ́ ẹ̀mí tí mo ti ní padà síbẹ̀ Ọlọ́run wá ṣègbè wọ̀ mí agbára àkọ́tún kó wọnú ayé mi ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká fi gbogbo ohun tí a ó ṣe ní àṣálẹ́ ilé ọlọ́run lọ́wọ́ àti bẹ̀rẹ̀ olúwa ti bá wa bẹ̀rẹ̀ gbogbo àwọn tìránṣẹ́ rẹ̀ tí ọlọ́run yóò lò ní orí òkè ẹ jẹ́ ká sọ pé kí agbára ọlọ́run kí o gbé orí kọ̀ọ̀kan wọ̀ iṣẹ́ ìyà iṣẹ́ àrà iṣẹ́ ìyanu kí o ti ọwọ́ wọn ṣe gbogbo àdúrà tí a ó gbà ká má gbàgbànú àdúrà àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ohun gbogbo Ọlọ́run baba, tí a gbé wá sí iwájú Ọlọ́run rẹ gbogbo àwọn ìránṣẹ́ rẹ tí Ọlọ́run yóò lò ní àṣálẹ́ Ọlọ́run bàbá wa gbé wọn wọ̀ Ọlọ́run wa lò wọ́n fún ògo rẹ ẹ̀mí ara kó má ṣe lò wọ́n ẹ̀mí Ọlọ́run ni kó wọnú wọn kó o ara kó o ṣiṣẹ́ ìyanu kó o ṣiṣẹ́ ìtúsílẹ̀ kó o ṣiṣẹ́ ìwòsàn kó o ṣiṣẹ́ ìbùkún gbogbo ohun gbogbo tí ọkàn wa pògbẹ́ fún Ọlọ́run wa ṣe fún wa ní ìrọ̀lẹ́ kí a má ṣe lọ òfò ẹ̀gbọ́n àdúrà wa ní abẹ̀bẹ̀ ní orúkọ orúkọ Jésù Kristi Olúwa wa ọlọ́run ayé yarí àgbẹ̀ ọ̀gá àyìn ológo bàbá wa àti ọlọ́run wa ẹlẹ́rù níyìn ọba tó ń gbàdúrà adúpẹ́ aláyọ̀ àwa tún yìnyín lógo lọ́jọ́ karùn-ún lẹ́nìí ipò ẹ̀yìn tẹ́ ẹ ti bá wa bẹ̀rẹ̀ ọlọ́run ìgbàgbọ́ wa ní pé ẹ yóò bá wa parí ẹ̀ ayọ̀ àti àlàáfíà ọlọ́run ẹ wá tẹ́wọ́ kẹ́ ẹ gbọ́ pẹ́ ẹ wá ohun gbogbo tí a ti béèrè tí a ti tọrọ fún ọlọ́run jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ní iwájú rẹ gbogbo orí kọ̀ọ̀kan tí ó ń gbọ́ wa ní gbogbo òbí tó ti ń gbọ́ wa àtàwa tá a ti wà níbí báyìí òṣòro wa kò sọ di tẹ̀pẹ̀tẹ́lẹ̀ fún wa ogun tí a gbé wá olúwa má jẹ́ àgbè padà sílé àdúrà wa kó má ṣàláì gbà níwájú rẹ̀ ní ìkẹyìn ohun gbogbo àjẹ́jẹ́ pé a ó dá ọpẹ́ ìyìn ògo padà sí ẹ̀yin ọlọ́run ìyanu ẹ máa jọba lọ láàrin wa torí èyí ni a tọrọ tí a bẹ̀bẹ̀ ní ọlá ọmọ yín jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jù ẹ ké aleluya ẹ aleluya ẹ̀yin ọlọ́run lógo. máa tẹ̀síwájú nígbà tí ọkùnrin four hundred and thirty nine. see you. ọba wa ṣẹ́gun sí balógun wa lójú ìjà sí arógun má tìdí arógun yọ̀ arógun má sá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní lọ gbé ọlọ́run ga láṣálẹ́ yìí fún ọba wa tó ń jà fún wa lójú oorun lójú àlá wa ó ní ẹ má ṣe bẹ̀rù èmi ni ọba tí ń jẹ́ èmi ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ rẹ̀ ga ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ọlọ́run tó. Assis. máa ṣe ọlọ́ba ajúbà rẹ láṣálẹ̀ nítorí pé nìkan ni ọba aládé agbé orúkọ rẹ ga nítorí pé o ti sọ̀kalẹ̀ sáàárín wa ọlọ́run gbọ́ ọpẹ́ wa ǹjẹ́ bí a ti ń tẹ̀síwájú olú ẹ̀ máa bá wa lọ lópin ohun gbogbo ẹ̀yin nìkan láàdá ọpẹ́ àti ìyìnpadà fún ní orúkọ Jésù Kristi òun ni a jọ́sìn ké hallelujah ibi àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run tí a yàn fún àdúrà àti àṣálẹ̀ ọjọ́ karùn-ún òun ni a ó rí láti inú ìwé orin dáfídì psalm seventy láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ karùn-ún tí ó gbẹ̀yìn psalm seventy ọlọ́run yára gbà mí olúwa yára láti ràn mí lọ́wọ́ kí ojú kí ó ti àwọn tí ń wá ọkàn mi kí wọn kí ó sì dààmú kí wọn kí ó sì padà sẹ́yìn kí a sì dààmú àwọn tí ń wá ìfarapa wa kí a pa wọ́n ní ẹ̀yìn dà fún èrè tìjú àwọn tí wí pé àhá kí gbogbo àwọn tí ń wá ọ kí ó máa yọ̀ kí inú wọn kí ó sì máa dùn nípa tìrẹ kí irú àwọn tí ń ṣe tí ń fẹ́ fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé kí a gbé Ọlọ́run ga ṣùgbọ́n tálákà àti aláìní ni èmi ọlọ́run yára sí mi ìwọ ni olùrànlọ́wọ́ àti olùgbàlà mi olúwa má ṣe pẹ́ títí èyí ni ọ̀rọ̀ ọlọ́run kí olúwa kí ó bùkún fún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. ẹ kí hallelujah ẹ jẹ́ ká palẹ̀mọ́ ọrẹ wa. dáfídì ní òun ò ní fún ọlọ́run ní ohun tí ò ná òun ní nǹkan kan nítorí náà inú ìrìn àjò twenty one days yìí mo mọ̀ pé à ń jẹ ara wa ní ìyà a dẹ̀ ń fi àkókò wa sílẹ̀ ẹ jẹ́ ká fi ohun ìní wa sí i ká rú ẹbọ tó jọjú fún ọlọ́run ọ̀gá ògo ọba tí kì í dá májẹ̀mú ọlọ́run tí ń dá ogun dúró ẹ jẹ́ ká dìde pẹ̀lú ọrẹ wa mo fẹ́ kí ẹ rán ọ̀rẹ́ yẹn níṣẹ́ kò tó ká mú wá nìkan ẹ jẹ́ ká rán níṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ jẹ́ ká dúpẹ́ pé ọlọ́run ò ṣe wá ní bùkátà tó jẹ́ ká rí mú wá ká wá rán níṣẹ́ tó fẹ́ kó ṣe iṣẹ́ tèmi yàtọ̀ sí tiẹ̀ ẹ jẹ́ ká gba ìṣẹ́jú àyá ní orúkọ Jésù Kristi Olúwa wa akọrin. pẹ̀lú ijó àtàyè ká máa mú ọ̀rẹ́ wa wá síwájú Olúwa. ọpẹ́ yẹ ọ́ o bàbá ọpẹ́ yẹ ọ́ o ọmọ ọpẹ́. kọ́ba ó tún ṣe ti jòyè lọ́tọ̀ kó má gbàgbé àwa ọmọ rẹ̀. míì tó mú wa ṣe ní àṣálẹ́ yìí a yìn ọlọ́pọ̀lọpọ̀ fún àánú tí a rí gbà lórúkọ Jésù olúwàgbà yẹn àtọ́pẹ́ wa àwọn ọ̀rẹ́ tá a wá síwájú rẹ nìyí à ń bẹ̀ ọ́ lórúkọ Jésù kí gbogbo ọwọ́ tó mú owó ìwá ọ̀rẹ́ wọ̀nyí wá níhìn àti níbi gbogbo tó fi ránṣẹ́ ní orúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ iṣẹ́ wa má jẹ́ ó bàjẹ́ síwájú kó máa tẹ̀síwájú bùkún wa lọ́pọ̀lọpọ̀ àmọ́ tí ẹ̀mí fẹ́ fún tó ṣàlàyé fún ní ọjọ́ ni lórúkọ Jésù Olúwa bá ní pàdé kó ran gbogbo wa lọ́wọ́ ògo ni forúkọ rẹ̀ àwọn ọ̀rẹ́ náà nìyí fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ rẹ àti gbẹ́nìkò ogun rẹ níyì abẹ́ kí o dáwọ́lé kí o yá símọ́ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ àmín kí hallelujah. hallelujah. Ẹ ké aleluya. Ọmọ ìgbàlà ẹ ké aleluya. Kókó àdúrà wa ti ọjọ́ òní ni ìsọdi mímọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, à ń lọ nínú àdúrà ní orúkọ Jésù Olúwa máa bá wa lọ. Ohun gbogbo tí a ò tu Olúwa bá wa tu. Amen ohun gbogbo tí a ó dé olúwa bá wa dé ká lè máa yìn ọ́ ní orúkọ jésù kristi olúwa wa àwa ọmọ ọlọ́run àwa tá a wà níyìn àti àwa tá a wà nílé ìsọdi mímọ́ ni kókó àdúrà wa ti ọjọ́ òní nínú àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún a wà ní ọjọ́ karùn-ún bíbélì fi yé wa nínú ìwé àìsáyà orí kìíní ẹsẹ̀ kẹrìndínlógún tí ó kà báyìí pé ẹ wẹ̀ kí ẹ sì mọ́ mú búburú iṣẹ́ yín kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a mọ ohun tí ó ń jẹ́ ìsọ̀dì mímọ́ ní wíwà ní wíwà ní mímọ́ níwájú ọlọ́run ní dídúró ṣinṣin láì lábàwọ́n láì ní ẹ̀ṣẹ̀ ìwé mímọ́ tilẹ̀ fi yé wa wípé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi ọlọ́run kì yóò gbọ́ àdúrà mi ìdí nìyí tí a fi wá síwájú olúwa ní àṣálẹ́ yìí kí àwa kí ó wà ní mímọ́ kí a bá ọlọ́run ṣe ìlàjà kí a wẹ ara wa mọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí àdúrà wa kò fi ní ní ìdènà. No tó bẹ́ẹ̀ gẹ́ tí a ò fi rí ojú rere lọ́dọ̀ ọlọ́run olódùmarè mo tún fẹ́ kí a lọ sínú ọ̀rọ̀ ìwé àdúrà wa wa wípé gbígba ọlọ́run mímọ́ gbọ́ ara àwọn ọ̀nà tí a fi ń wà ní mímọ́ nìyí ara ọ̀nà tí a fi ń sọ ara wa di mímọ́ nìyí ọlọ́run mímọ́ ni à ń sìn tí a bá ti gbàgbọ́ pé ọlọ́run mímọ́ ni tí a tẹ̀lé gbogbo ìlànà àwọn olóyìnbó máa ń sọ pé do's and don'ts ohun tó fẹ́ ká kọ̀ sílẹ̀ ohun tó fẹ́ ká mú ṣe àwọn ọ̀nà wọ̀nyí là ń gbà la fi sọ ara wa di mímọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a ti mọ̀ a ka bíbélì a bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run a gbà nínú àdúrà gbogbo ọ̀nà wọn ni tí a fi lè sọ ara wa di mímọ́ yíya ara ẹni sọ́tọ̀ sísá kúrò nínú ẹ̀ṣẹ̀ ṣíṣe ìfẹ́ ọlọ́run gbígba àdúrà lọ́sàn-án àti lóru àti àwọn ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ni tí a ti kà nínú ìwé mímọ́ tí ó tún wà nínú ìwé àdúrà wa fún ti ọjọ́ òní mo gbà wá níyànjú tó bá sì kù dírẹ̀ tí ó kù díẹ̀ ibi tó kù káàtó ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká bá ọlọ́run ṣe ìlàjà kí a lè wá ní pípé kí àdúrà wa kí ó má bàa ní ìdènà <clears throat> ó tún tẹ̀síwájú ó ní kíkúrò nínú ìwà ẹ̀gbin ìríra pẹ̀lú ìpinnu ibi tí mò ń lọ nìyẹn pẹ̀lú ìpinnu ó rọrùn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run láti bá ara wa ṣe ìpinnu ọmọlẹ́yìn Kristi ni àwa ń ṣe ọmọ lójú Ọlọ́run Olódùmarè àti mọ ohun gbogbo tí ò fẹ́ ẹ jẹ́ ká ṣe ìpinnu lọ́tun ohun gbogbo tí ò fẹ́ ẹ jẹ́ ká ṣe ìpinnu pé àwa ó yà kúrò níbẹ̀ a ò ní lọ síbẹ̀ mọ́ rárá torí bẹ́ẹ̀ kí a lè ní kí gbogbo àwọn èrè ìsọdimímọ́ tí ó wà nínú ìwé yìí kí ó lè jẹ́ tiwa ó ní òun ó sọ ènìyàn di ọ̀rẹ́ ọlọ́run a fẹ́ di ọ̀rẹ́ ọlọ́run ó ní òun fi ènìyàn hàn gẹ́gẹ́ bí àyànfẹ́ yóò fi hàn ẹ jẹ́ ká wò nínú ayé tẹ́ ẹ bá ti rí ọmọ ọlọ́run identity wa is very unique ìdúró wa ń kọ́ ìsọ̀rọ̀ wa ń kọ́ ìrìn wa ń kọ́ kò dìgbà tán sọ fún ẹlòmíràn pé ọmọ ọlọ́run ni níbi iṣẹ́ wa ń kọ́ kò dìgbà tán fi wá hàn pé ọmọ ọlọ́run lílé yìí àwọn èrè nìyẹn ká má tiẹ̀ wá ka àwọn ìbùkún tí ọlọ́run tí ó ní fún wa ó tún sọ pé ó ń dá àlàáfíà pípé padà sí ara àti ẹ̀mí ènìyàn ẹ jẹ́ ká wo àpẹẹrẹ kékeré ìmùtípara gbogbo ẹ̀dá ènìyàn ló mọ̀ pé after effect of drinking it's not good for the body àwọn tó ń mutí wọ́n mọ̀ nǹkan táwọn ń go through sìgá ń kọ́ àwọn tó mu sìgá wọn mọ nǹkan tó ń bára wọn fà nínú àgọ́ ara wọn ó lè má yọjú lónìí tó bá dọ̀la kò ń ṣe àtúnṣe púpọ̀ mọ́ kò sí àlàáfíà nínú àgọ́ ara wọn mo ní àwọn patient tí mo máa ń tọ́jú ìkan nígbà tó dé ojú ikú ó ti fẹ́ kú ló béèrè lọ́wọ́ mi pé ṣé mo máa ń mu sìgá mo ní mi ò ń mu o ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ò ń mu ó ní ikú ẹ lòun kú yìí. ní gbogbo àkókò tá a máa ń tọ́jú ẹ̀ àwọn oògùn tó máa ń lò torí àìsàn tí sìgá ti dá sí àgọ́ ara bí ìgbà téèyàn ń fi oògùn kan ràn kan ni tí ò bá tí ì gbà pé ara ẹ̀ ò tí ì lélẹ̀ tára ẹ̀ bá lélẹ̀ bóyá ìṣẹ́jú márùn-ún bóyá ìṣẹ́jú mẹ́wàá ṣùgbọ́n tún ti ń lọ sìgá yìí o títí tó fi di ojú ikú àlàáfíà ní àgọ́ ara ṣe rí àwẹ̀ tí à ń gbà yìí àwọn ọmọ ọlọ́run tó kúndùn àwẹ̀ gbígbà a lè sọ a lè sọ ìrírí tá à ń là kọjá pẹ̀lú àwẹ̀ tá à ń gbà ẹ rí i pé ara wa gan a mọ̀ pé something is great in my body nítorí náà ẹ̀yin ọmọ ọlọ́run mi ò ní gbà yín lákòókò ká lọ sí ìpele àdúrà ẹ jẹ́ ká ya ara wa sí mímọ́ ẹ jẹ́ ká lójoojúmọ́ ẹ jẹ́ ká máa sọ ara wa di mímọ́ ẹ jẹ́ ká máa sá fún ẹ̀ṣẹ̀ ayé tá a wà yìí ó kún fún ẹ̀ṣẹ̀ ìríra ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run a lè a a a kò ní bá ayé lọ a lè ya ara wa sọ́tọ̀ tó bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn ní o jẹ́ má débẹ̀ má fún kò ní ìwọ náà mọrú èèyàn tó jẹ́ and bọ́lá òun ṣe ń mú wa bá a ṣe ń tẹ̀lé ọlọ́run nìyẹn tó sì ń gbàdúrà wa ẹ gbogbo ọ̀nà tá a fi ń bá ọlọ́run pàdé tó dẹ̀ ń fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọlọ́run alágbára mo rọ̀ wá àwa tá a wà ní àti àwa tí a wà nílé lójoojúmọ́ ẹ jẹ́ ká máa sọ ara wa di mímọ́ ẹ jẹ́ ká máa làkàkà láti jẹ́ mímọ́ nígbà gbogbo tó bẹ́ẹ̀ gẹ́ tí àdúrà wa kò fi ní ní ìdènà olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká lọ sínú àdúrà a lè jókòó a lè dìde bó bá ṣe rọ̀ wá lọ́rùn ni ẹ jẹ́ ká gba àdúrà pé kí ọlọ́run nínú àánú rẹ̀ níbo ló kù sí níbo ni mi ò tí ì di mímọ́ tó níbo ni mi ò tí ì yẹ ọ̀nà wo ni mo gbà tí ó ń mú mi kùnà yíyẹ tí ó ń mú mi kùnà láti gé ọmọ lẹ́yìn Kristi tòótọ́ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run pé ní àṣálẹ́ yìí pé kí olúwa kí ó gbà wá ní gbogbo ọ̀nà wọ̀nyí kólúwa kó gbà wá kúrò nínú gbogbo àìṣedédé èyí tí a ti ṣubú sí èyí tí ó ti lẹ̀ mọ́ wa èyí tí a ti lẹ̀ wà nínú rẹ̀ tí a ò mọ̀ bí a ṣe bá ara wa nínú rẹ̀ àdúrà. jésù olúwa dáríjì wá olúwa wẹ̀ wá mọ́ olúwa sọ wá di mímọ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ tí o ta sílẹ̀ lórí òkè káfọ́ olúwa fi wẹ̀ wá mọ́ lórúkọ jésù olúwa fi wẹ̀ wá mọ́. ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run pé kí ọlọ́run kí ó fi ọwọ́ ìyàsímímọ́ rẹ̀ kó fi dì wá mú tó bẹ́ẹ̀ gẹ́ tí a ò fi wà ní àìlábàmọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí a ò fi wà ní sísọ di mímọ́ lójoojúmọ́ tó bẹ́ẹ̀ gẹ́ ní gbogbo ìgbà tí a bá ń gbàdúrà sí ọlọ́run alààyè àdúrà wa máa ṣe ìtẹ́wọ́gbà àdúrà agbára ìwọ mi agbára látòkè wá yóò mú kó rọ̀ mí lọ́rùn láti jọ̀wọ́ ara mi fún ọlọ́run láti sọ di mímọ́ jésù gbé wọ̀ mí wá gbé wọ̀ mí. Adéra di mímọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ jésù ràn mí lọ́wọ́ alága ńlá gbogbo òǹfà tó ń pani sínú ẹ̀ṣẹ̀ gé dànù kúrò lára mi olú. ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run pé kí ọlọ́run kí ó sọ wá di mímọ́ lẹ́ẹ̀kan sí tó bẹ́ẹ̀ gẹ́ tí ìgbé ayé wa yóò di ọ̀tun àti àwa àti ẹbí wa àti gbogbo àwọn tí à ń pè tí à ń pè orúkọ wa mọ́ àdúrà ní orúkọ jésù ní ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí pé kí ọlọ́run kí ó kí ó yà wá sí mímọ́ kí ó yà wá sí mímọ́ lójoojúmọ́ kí a máa wà ní ẹni ìyàsọ́tọ̀ agbára ìyàsọ́tọ̀ kí olúwa máa sọ́dọ̀tun nínú wa àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run pé kí olúwa sọ wá di mímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí a ó fi lè wúlò fún ògo rẹ̀ fún iṣẹ́ rẹ̀ àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ìyanu olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di mímọ́ kí n lè wúlò fún ògo rẹ̀ kí n lè wúlò fún iṣẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí iṣẹ́ rẹ iṣẹ́ ìsìn mi kò fi ní ní àbàwọ́n lórúkọ Jésù Olúwa yà mí sí mímọ́ lórúkọ Jésù Olúwa sọ mí di mímọ́ lórúkọ Jésù Olúwa sọ mí di mímọ́ ọdún ìyá Olúwa sọ mí di mímọ́ ọdún ìyá ló gbà mí lórúkọ Jésù ọlọ́run ìyanu ṣá lórúkọ Jésù Olúwa ṣàánú mi lórúkọ Jésù Olúwa ṣàánú mi Olúwa ṣàánú mi lórúkọ Jésù Olúwa gbà mí Olúwa ṣàánú mi. ní orúkọ jésù kristi olúwa wa ìgbé ayé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìgbé ayé ìwà mímọ́ ẹ jẹ́ ká sọ fún ọlọ́run kí olúwa kí ó ràn wá lọ́wọ́ ká lè máa gbé ìgbé ayé ìwà mímọ́ mo sọ lẹ́ẹ̀kan pé tán bá ti rí ọmọ ọlọ́run ẹ̀ à ní ìdí àdáwọn àti rí pé ọmọ ọlọ́run lélẹ́yìí ẹ jẹ́ ká sọ fún ọlọ́run kólúwa máa ràn wá lọ́wọ́ láti máa gbé ìgbé ayé yìí bíbélì wípé kí èmi kí ó ṣe èyí kémi kí ó ṣẹ̀ sí ọlọ́run alààyè ká má rí ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé kí olúwa kí ó fún wa ní agbára tí ń gbé ìgbé ayé ìwà mímọ́ àdúrà ní orúkọ jésù ọlọ́run. ní orúkọ jésù kristi olúwa wa eléyìí tí ó kẹ́yìn ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé kí olúwa kí ó ró wa ní agbára ìgbé ayé ìwà mímọ́ agbára tí ń gbé ìgbé ayé ìwà mímọ́ kí olúwa kí ó ró wa ní agbára àdúrà ní orúkọ jésù ọlọ́run ìyanu olúwa ró wa ní agbára láti gbé ìgbé ayé ìwà mímọ́ ní orúkọ jésù agbára yìí olúwa gbéwọ̀ wá olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá ló wà ní agbára lórúkọ jésù ló wà ní agbára lórúkọ jésù ló wà ní agbára lórúkọ jésù olúwa ló wà ní agbára ọlọ́run ìyanu olúwa ló wà ní agbára ká lè jẹ́ mímọ́ ká lè máa di mímọ́ lọ́sàn-án àti lóru olúwa wà ní agbára ní orúkọ jésù ro wa ní agbára ọlọ́run yanu olúwa máa jà fún wa ní orúkọ jésù lọ́wọ́ ìdẹ́wọ̀ àti ìdẹ́wọ̀ ayé olúwa jà fún wa ràn wá lọ́wọ́ olódùmarè ní orúkọ jésù olúwa ràn wá lọ́wọ́ bàbá ràn wá lọ́wọ́ olúwa ràn wá ní agbára láti gbé ìgbé ayé wa mímọ́ olúwa ràn wá ní agbára lórúkọ jésù wà ní agbára ọlọ́run ràn wá ní agbára ní orúkọ jésù wà ní agbára ní orúkọ jésù kristi olúwa wa bàbá wa àti ọlọ́run wa àpáta ayérayé ibi ìsádi wa àti képe ẹ̀yin ọlọ́run alààyè àwa ń bẹ̀bẹ̀ àwa ń tọrọ pé kí ọlọ́run alààyè ohun gbogbo tí a ti bá yín sọ ọlọ́run ìyanu olúwa fàṣẹ dáhùn agbára tí gbé ìgbé ayé ìwà mímọ́ ní orúkọ jésù olúwa fi fún wa ní orúkọ jésù lọ́sàn àti lóru agbára tí yàrá ẹni sọ́tọ̀ agbára tí wípé kí èmi kí ó ṣe èyí kí èmi kí ó ṣẹ̀ sí ọlọ́run alàyè ká máa rí olúwa máa gbé wọ̀ wá má jẹ́ ká ṣubú ara má jẹ́ ká ṣubú ẹ̀mí ká lè máa yìn ọ́ ní orúkọ jésù kristi olúwa wa a ó pe àwọn bàbá wa fún um, communion ṣàtìmú communion wa bọ́ta. Ẹ ti ẹ family meeting. hallelujah. wá rọ̀ mí lágbára rẹ agbára ẹ̀mí mímọ́ wá rọ̀ mí lágbára rẹ o agbára ẹ̀mí mímọ́ wá rọ̀ mí lágbára rẹ agbára ẹ̀mí mímọ́. bàbá wa ẹ̀fálẹ́kulọ́ eh, náà wá jáde èmi á ṣe kẹta a ó gbàdúrà sí ẹ eh, kọmíníọ̀nì tí a bá gbàdúrà sí tán orin náà la máa máa kọ tí a máa wá gbà á wá lé àwọn àdúrà bíi méjì mẹ́ta kan àwa jẹ́ ìyanu á sì ṣẹlẹ̀ lórúkọ Jésù. jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa ìwọ ni ó pàṣẹ yìí ní ìgbà tí ó wà níhìn yìí kí ó tó gòkè lọ sí ọ̀run ó sì sọ wípé kí a máa ṣe èyí ní ìrántí rẹ àti pé ẹni tí kò bá bá ọ jẹ ní ayé yìí kò ní bá ọ jẹ ní ọ̀run a gbàdúrà fún ìyàsímímọ́ àti wẹ̀nùmọ́ à ń bẹ̀ ọ́ bí a ti ń jẹran rẹ àti ẹ̀jẹ̀ rẹ yìí jẹ́ kí ìwẹ̀nùmọ́ tọkàn látòkè wá kí ó sọ̀kalẹ̀ sínú ayé wa kí ó wẹ ọkàn ara ẹ̀mí wa mọ́ látòkè dé ìsàlẹ̀ kí gbogbo àwọn ẹ̀gbin tí ń bẹ nínú ayé wa tí a kò fojú rí kí wọn kí ó bá ẹ̀jẹ̀ yìí lọ pátápátá kí a lè gbé ìgbé ayé tó wù Kristi. Amen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 Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Adúpẹ́ bàbá fún ìpèsè oúnjẹ mímọ́ yìí. Agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ Olúwa gba ọpẹ́ wa. Adúpẹ́ fún ìṣàkóso orí òkè yìí Olúwa ọpẹ́ wa. Oúnjẹ yìí a fẹ́ jẹ báyìí. Bíbélì sọ wípé àwọn kan jẹ́ nínú àìwà àìṣòdodo àìṣòótọ́ wọ́n sì kú bàbá agbàdúrà gbogbo àwọn àìwà bí ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ gbangba àìṣòótọ́ gbogbo bíbélì sọ pé àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni irọ́ pípa ẹ̀ṣẹ̀ ni bàbá àwa fẹ́ jẹ oúnjẹ yìí ká lọ kú nítorí náà bàbá bí a bá ti ń jẹ gbogbo àwọn ẹ̀gbin ìdọ̀tí àìṣòdodo nínú ayé wa lórúkọ Jésù máa gbá wọn dànù bẹ́ẹ̀ lórúkọ Jésù máa gbá wọn dànù bẹ́ẹ̀ oúnjẹ yìí jẹ́ ajẹ́ lájẹyè má jẹ́ ajẹ́ lájẹkú ògo ni fún orúkọ ńlá yín agbára ẹ̀mí mímá ìrèdí oúnjẹ yìí náà ni pé láti gba agbára ó ní àwa yóò gba agbára nígbà tí ẹ̀mí bá bà lé wa a ó sì máa ṣe ẹlẹ́rìí bàbá bí a bá ti ń jẹ́ agbára táwọn máa fi jẹ́ ẹlẹ́rìí rẹ gẹ́gẹ́ bí àdúrà tí màmá wa gbà nínú ìwà nínú ìṣe wa ìgbé ayé ìwà mi má bàa ní ìdá tí máa sọ fún èèyàn pé ẹni yìí ọmọ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́run ni nítorí náà bàbá agbára ìgbé ayé ìwà olúwa fi fún wa o olúwa yà á sí mímọ́ lórúkọ bàbá ọmọ yà á sí mímọ́ o ẹ ògo ògo ní forúkọ ńlá yín jésù olúwa wa. Amen aya ara Kristi àti ẹ̀jẹ̀ rẹ̀ yìí sí mímọ́ kó ṣiṣẹ́ tí ẹ pèrè ẹ̀ láti ṣe ní orúkọ bàbá àti ntọ́mọ àti ntẹ̀mí mọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa orin náà ni wọ́n máa kọ bàbá wa á máa fi lé wa lọ́wọ́ ní kọ̀ọ̀kan. ọ̀run mi lágbára rẹ̀ agbára. ní bá mi fi Ísírẹ́lì ré o ó gbìyànjú kò lè fi ré wọ́n wá dọ́bù owó ẹ̀ ó ti wá kó owó rẹpẹtẹ wá àní kó wá ọgbọ́n dá sí à wàyí o ó ní mo mọ nǹkan tí mo máa ṣe ènìyàn ni ò lè fi Ísírẹ́lì ré ṣùgbọ́n tí wọ́n bá ṣe ọlọ́run wọn ọlọ́run á dojú ìjà kọ wọ́n ó wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn ẹ̀ṣẹ̀ dẹ àwọn ọmọ Ísírẹ́lì wọ́n tọwọ́ bẹ̀ṣẹ̀ ogun jà wọ́n fọwọ́ ara wọn ṣera wọn a ó gbàdúrà ọlọ́run ó jàre gbà mí <laughs> ọlọ́run gbà mí ìsọ̀rọ̀ ẹni di mímọ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àwọn bíi àìsófẹ́lì àwọn bíi absolomu ọlọ́run pín mi níyà pẹ̀lú wọn àwọn kan wà tó yẹ pé fertilizer ẹ̀ṣẹ̀ ni wọ́n àwọn ni wọ́n máa dọdẹ ni àwọn ni wọ́n mọ bí apalọ̀ tó dáa jù àwọn ni wọ́n mọ ṣọ́ọ̀ṣì tí ẹ máa lọ tí ẹ máa bóbìnrin pàdé àwọn fertilizer ẹ̀ṣẹ̀ ọlọ́run pín mi níyà pẹ̀lú wọn àdúrà ṣàánú mi mo fẹ́ ṣe rere o ènìyàn ò gbọ́dọ̀ gba àwẹ̀ àtàdúrà ọjọ́ mọ́kànlélógún kó gbàgbà dànù àdúrà àwẹ̀ kí ni mo ń febi panú fún mo láti jèrè àwẹ̀ yìí environment tó ń create fún ọjọ́ ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ dídá kó rọ̀ mí lọ́rùn yọ mí níbẹ̀. ọlọ́run yọ mí àwọn òbí sórí mẹ́jà ọ̀rẹ́ tó bá fẹ́ tì mí sínú ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ọlọ́run pín mi níyà pẹ̀lú rẹ. ẹgbẹ́kẹ́gbẹ́ tó mú kí ẹ̀ṣẹ̀ dídá kó rọ̀ mí lọ́rùn yọ mí kúrò nú ẹgbẹ́ yìí. ní orúkọ Jésù Kristi olúwa wa ìwé kọ́rìntì kìíní orí kẹrìnlá ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n first corinthians chapter fourteen verse thirty-one ó dáa jẹ́ ẹgbọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ohun tí àdúrà ò lè ṣe ìsọdi mímọ́ ń ṣe fún yàn ṣé ẹ mọ̀ pé tí ẹ bá gbàdúrà ó ní ọ̀rọ̀ rẹ nù ó ní ẹni tí ń bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní ọkàn mi ọlọ́run kì yóò gbọ́ àdúrà mi bó gbààwẹ̀ àtàdúrà ọgọ́rùn-ún ọdún tí o bá tí ẹ̀ṣẹ̀ bá ṣe wà lọ́kàn ó á pé ọlọ́run ò ní gbọ́ now ìgbàgbọ́ ó ní tí o bá ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ ẹ lè ṣí òkè nídìí tí o bá sí ìfẹ́ àdúrà ẹ náà ní gbà ṣùgbọ́n tí ó bá ti jẹ́ òdodo ó ní sọ fún olódodo yóò dára fún yóò sì jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ láì gbàdúrà ìwà mímọ́ ó mà pé o ẹ̀yin ọmọ ọlọ́run ó pé kí ni bíbélì sọ mọ́ mi. gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ lé ọ̀kọ̀ọ̀kan mm-hmm kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́ kí a lè tu gbogbo yín ní inú. thirty one first corinthians chapter fourteen thirty one nǹkan tó wà ń bẹ̀ oh, ok nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run thirty three ni sir. nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ohun ọlọ́run ohun rúdurùdu ṣùgbọ́n ti àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́. ok ibi tí mo ń lọ ni pé ó ní mò ń kú lójoojúmọ́ I die daily I die daily ẹni tó bá òkú kì í lè sọ̀rọ̀ àbí kò lè gbé ọwọ́ kò lè gbé ẹsẹ̀ ẹni tó bá kú fún Ọlọ́run ohun tọ́lọ́run bá fẹ́ kọ́wọ́ ṣe lọ́wọ́ máa ṣe ohun tọ́lọ́run bá fẹ́ kẹsẹ̀ ṣe ló máa ṣe ó ti dòkú ò lágbára lórí ara ẹ̀ lágbára ọlọ́run ṣàánú mi jẹ́ kí n kú fún ọlọ́run lójoojúmọ́ gba àkóso ẹ̀yà ara mi gbogbo tó bá ti sọ́ di mímọ́ ò ní control lórí ọlọ́run máa control ẹ̀ á gba appetite lọ́wọ́ èèyàn pẹ̀láta you take over your appetite. First Corinthians fifteen thirty one. oh fifteen ni ẹ ṣe ẹ kà. mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù pé olúwa pé olúwa wa pé èmi ń kú lójoojúmọ́. kú lójoojúmọ́ ẹja gbàdúrà kásán fún ọlọ́run gba ẹ̀yà ara mi sí kàwá rẹ̀ pálára mi ò mi ò ṣàkóso ẹ̀ mọ́ darí ẹ̀ fún rẹ̀ gbogbo nǹkan búburú tí ò yẹ kí n mu má jẹ́ kó ń gbẹ ẹ̀gbẹ́ mi ohun búburú tí mi ò gbọ́dọ̀ jẹ má jẹ́ kó ń jẹ ẹ gbọ́ ẹ lajú ẹ̀yìn ọmọ ẹ̀ṣẹ̀ gbé lè ná àwọn òrìṣà wọn láàánú ọlọ́bàtàrà tó bá mẹ́mọ́ ọ̀pẹ ètè àbó lẹ́sẹ̀kẹsẹ̀ ni táwọn èèyàn bá ń lè bu ọlá fún Ọbàtálá tí wọn kì í jẹ èèwọ̀ mélòó mélòó ọmọ Ọlọ́run ṣàánú mi Olúwa let me die for you daily àdúrà. Jésù Kristi. lákòótán ẹ gbàdúrà kẹ́ béèrè ohun tí ẹ ń fẹ́. sínú eh, sínú ara ọlọ́run ẹ̀jẹ̀ ẹ̀ ń wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ ni o mo lo májẹ̀mú jésù kristu tí wà nú ẹ̀jẹ̀ yìí ọlọ́run lànà fún mi níbi iṣẹ́ pèsè iṣẹ́ fún mi pèsè aya fún mi pèsè ọkọ fún mi ẹ béèrè nǹkan tí ẹ ń fẹ́ ẹ sọ sínú ẹ̀ bí ẹ bá ṣe fún wa o kí ni a fẹ́ kí ọlọ́run ṣe. bí a ṣe ń gbàdúrà náà ẹ wá jẹ́ ìyanu ọlọ́run lókù tó máa tẹ̀lé a ó lọ́rọ̀ ẹ̀rí lórúkọ jésù kristi olúwa wa àmín. Ah, Oh. ìgbàgbọ́ mu ẹ̀jẹ̀ Jésù Kristi àti jíjára rẹ gbogbo ohun tí a béèrè lórúkọ Jésù jẹ́ kárí pa àdúrà ajẹ́jẹ́ pé gbogbo aláyàn àti gbogbo ẹ̀yìn nìkan láàfi fún ẹ ṣé tí ẹ gbọ́ àdúrà àdúgbò fún gbogbo àwọn ìránṣẹ́ yín tí ẹ lórí òkè lórúkọ Jésù Olúwa tún agbára wọn ṣe bí a ṣe ń lọlé Olúwa bá wa lọ orun àlàáfíà fi kún ojú wa àwọn tó ń wà lójú afẹ́fẹ́ àwọn náà pẹ̀lú kan sórun àlàáfíà kájùmọ̀ jíjì ìṣẹ́gun òwúrọ̀ láàfin àtògò forúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa jẹ́ kí irú ọ̀fẹ́ jésù kristi olúwa fẹ́ mọ́ ti ọlọ́run ìdàkọ́ tẹ̀ mímọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín àmín lórúkọ jésù àmín aleluya mẹ́ta o má bẹ̀rù má bẹ̀rù nítorí olúwa yóò ṣe òun fún wa má bẹ̀rù nítorí olúwa yóò ṣe òun fún wa àmín hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo.